iṣẹ́ tó bá dáa torí àwọn èèyàn tó bá wá bí ìdílé yẹn tí bá sọ fún yín ó dáa kéèyàn máa ṣòótọ́ àbúrò ọkọ mi gan-an àbúrò ọkọ mi ọ wà ní Amẹ́ríkà àwọn tó ń kọ́ bẹ́ẹ̀ náà ló tún bá wọn kọ́ tiwọn lọ́wọ́lọ́wọ́ ṣe mọ̀ pé gbogbo nǹkan connection ni téèyàn bá ẹ̀dẹ̀ àwọn tó wà ń lo òyìnbó tẹ́ bá ti ṣe nǹkan tó da fẹ́yàn tó bá dẹ̀ ti dé tán rí ah àwọn láìkí ní ta ló bá yín ṣe ta ló bá yín ṣe ṣe understand. you see that her stories are not even aligning because she once said that wọn kò bá wa ṣe léyìn yamayama that they did not even that they did not even build the house very well now she's now saying that ah that those people that help us to build that house, they were even the one that built one woman's house in America, that, that she was in America, that they built the house in America. Shey, you understand? She has forgotten what she she has forgotten the the the the the uh, content of what she was saying. Shey, you understand? Understand? Amania. ní à fún mi jẹ́ kémi náà pé ó dáa kéèyàn máa ṣe nǹkan tó dáa ó dáa kéèyàn ṣiṣẹ́ gidi. bí tí ò ká kò ká bẹ̀ yẹn. orí ọlọ́run bá kúra aládìjà ìlú mo ń ṣiṣẹ́ fọ́níṣọ̀ ni wọn. ok àti Ṣadé. ìlú mo ń ṣiṣẹ́ fọ́níṣọ̀ ni wọn. ok. píkà ní gọ́ọ̀sìt lọ́wọ́lọ́wọ́ báyìí ọbaṣá mo ń ṣiṣẹ́ fọ́níṣọ̀ ni ok. kò sí bẹ́ẹ̀ ni ok kò wàhálà ẹ ṣe gan ẹ kẹ́ àwọn family ok. ẹ á ní whatsapp máa lè àwọn ìṣẹ́ yìí. oh ok ok thank you bye ok. but that was how they got Binti's location. That was how they got Binti's location. ṣó ti Sherry. honestly I told you I said this man is not pure tí n bá ti ń sọ nǹkan fún yín gbà honestly kò pure this man is a junkie and he wants to rob prime boy wọ́n fẹ́ di ẹrù these are the people that even wanted to put everything on prime boy and they will now come outside that baba Baba wanted to put the case on Prime Boy. Meanwhile, Aries know what she's doing. Aries is the one coming out to propagate lies. This one is the one doing everything inside. He was the one doing everything. He collected, he took lawyer for, for Prime Boy. He made Prime Boy comfortable. So Prime Boy was talking, talking yesterday that eh, eh, kó má lọ fi ojú olóore gúgi that he knows he love him he knows he's doing everything okay for him and he doesn't want to betray him and he doesn't want to do this mm, do I have any proof I should bring my proof Prime Boy this is the proof this is the proof that peers is not working for you. Peers is against you. Assuming peers have his way, he wanted to he wanted to And um, take, uh, he wanted to do it so that spending will go out of Nigeria, he will travel out of Nigeria, and when they need him in the court to come and talk, he will not see spending you will not cease spending. He wants to destroy every evidences that we have. He wants to destroy evidences to work in favor of Wunmi. Shebi, you know that before Wunmi's uh, eh, Wunmi supporters, they always come to Aries platform. You know, they made it obvious that Aries is with us. Aries is accommodating us. Aries is for us. They made it obvious. Later, they now talked to themselves. Pé ah, one thing ń get wa o. Wọ́n ti get wa It is better we re-strategize. That was why you see all of them. All of them withdrew every one of them from Aries platform so that you no appear to the public that ah Aries is for them let me tell you you see that Aries Wunmi Wunmi team you see Aries Aries is èéfín ni there's no how you cover it ó máa rú Aries will do something that will make us to know ṣáá forget forget that VGM mama is is Aries is um Wunmi supporter but when she now came to them she changed her name that is one of their tactics most of them that you are seeing there they change their name from Wunmi's platform they now came there they, they are now doing as if they are Igbos shey you understand Aries we know you are working for Wunmi if you like o oh, let them withdraw their their, their all those Wumi supporters you are for Wumi. you are not for justice before you were for justice but now money has changed hands alátẹnujẹ alátẹnujẹ ní arébi paniẹ but you be telling us you built house you bought house in uh, in uh, this place in America you have house in London in this in that elébi ni ẹ́ elébi ni ẹ́ nǹkan tó ń fi ọ iṣẹ́ tó ń ṣe ò tú ẹ alátẹnujẹ ni ẹ́ alájẹ fi ẹnu nalẹ̀ bí adìyẹ ni ẹ́ oníjẹkújẹ ni ẹ́ you collected money ṣebí papariano sìn papariano ìwọ tó ń sọ pé mi ò kinní kan kinní kan let me show you something Papariano you said one one view and you said one thousand views on TikTok is how much you said two hundred euro àbí two hundred kinní kan two hundred dollars and coming one thousand orí ẹ̀ bàjẹ́ èmi kọ́ i'm not the one that said you should not live in an eligible country now am i the one èmi kọ́ mo kó bẹ́ẹ̀ náà you said because of that i will be doing videos i will be doing videos ṣeba i told you i told you once i said wọ́n máa wọ́n máa disqualify account mi read this. I said I don't it's not that I, I really get money on this kini shebi I told you shebi you can see shebi you see that's my account o oh. that's my account o oh. account disqualified shebi I told you I said in two months no mo lè má anything shebi that's it and if, if your account is being di disqualified from creators reward wọ́n man disqualify any? okay Why disqualify irú she disqualify lẹ́yìn sin for this month next month they will be, ma, mo ti lè ṣẹ̀ ṣé ẹ ti understand mo ti lè ṣẹ̀ wọ́n máa tọ́jú ẹ̀dẹ̀ mi mo ti lè ṣẹ̀ wọ́n máa tọ́jú ẹ̀dẹ̀ mi another month came again wọ́n á tún kó gbogbo ẹ̀ṣẹ̀ yẹn wọ́n á tún kó wá báyìí wọ́n tún they will still hit me another another disqualification do you see do you see that you have seen it right okay let me change it you said two time eh, one for one thousand we dey normally pay two hundred dollars àbí two thousand dollars àbẹ̀rẹ̀ ló pé now check please check this check this do you see this this two thousand three hundred views do you see two thousand for two thousand three hundred views how much was paid the reward is twenty-three cents did you see twenty-three cents cent o one thousand three hundred twenty-two cents sixteen euro No ma, wá ma wa ló máa bá dé ṣé ti rí did you see it eh, please ẹ eh, please help me to ask ask Papariano ibo ló ti ń rí owó tó eh, comfy for one thousand views two thousand dollars for hundred thousand hundred thousand or one million views you will re she will receive èlò ló tẹ̀ pé yẹn ná ń let me play it money that can buy bread ọ̀dẹ̀ <laughs> ọ̀dẹ̀ you know wetin dey pain this this paparano because they exposed him na him only exposed him na him only exposed them their fraudulent their fraudulent uh, uh, secret foundation lẹ́tọ̀ tó jáde. Eh? if naimoli expose you why must you not come why must you be. naimoli expose you why must you not come. why must you be lying on on my on my own page leave my page alone eh What's it concern you concern my page she made twenty dollars per one thousand views per one hundred thousand views she made two thousand dollars okay two thousand dollars per video that video she made twenty thousand she made twenty dollars per one thousand views per one hundred thousand views. twenty dollars for one thousand views I make twenty dollars. ẹ pàtẹ́wọ́ fún mi ni ẹ bá mi ẹ jẹ́ pàtẹ́wọ́ for one thousand views. I make twenty dollars. You just want to see my account. You cannot see my account. Létí mo lè gbé wá fún yín ni mo gbé wá fún ẹ̀yin. And it is not because of you, Papariano, because I would have allowed you to cry more than the bereaved. But I want to show my viewers, my follow. I want to show the true justice seekers. I want to show them do you understand for one thousand views i get twenty dollars ṣé dollars ẹ is this your dollars for one thousand views i get twenty dollars ṣe rí i pé bọ̀bọ̀ yìí ti you can see that that's six hundred and thirty-two thousand pounds that uh, that universe generated, they wanted to share it. They wanted to share it. That was why. That was why Aries and Papariano, that was why you see them shouting on top of their voices. You see them crying profusely for $1,000 and for 1,000 views comfy get twenty dollars only, olè ala olè you are a thief papariano olè ni for one thousand dollars i get uh, for one thousand views i get twenty dollars thief olóṣì olórí burúkú thank you ẹ ṣé gan ni olórí burúkú ọmọ he will sit down there and be talking rubbish he will sit there and be yarning rubbish do you think TikTok do you think they are fools you think they are fools orí ẹ̀ bàjẹ́ I did not see I'm not proving anything to you Papariano I am not proving anything to you I'm only showing my viewers my my my followers i'm showing them not you but i just want to show i want to show them for one thousand views i get twenty dollars orí ẹ bàjẹ́ oh yeah you could have carried gun now go and meet them in tiktok you should you should have gone to their office go to their office and go and rob them ìwọ ọmọ olè burúkú yìí olóṣì ọmọ you must do you see you see that six hundred and thirty thousand don't worry when the time comes shebi um, eh, ada ada will invite all of you when the time comes ada will invite all of you because you are supposed to come and do the accountability ṣẹlẹ̀ Bolowa, ló wà kó máa accountability O bọ́ lọ́ọ̀rẹ́ ṣẹlẹ̀ ó bọ́ lọ́ọ̀rẹ́. You cannot call like that. Come and do accountability. You cannot call You can't. You can't call her. Ìwọ kìíní burúkú I can't be ń gbé John Key síbẹ̀ padà jàre. You can call in. Ẹ call in. Okay, àwọn èèyàn. You can send your this thing. waiting for pairing. <laughs> <laughs> Paired. ẹ̀yin lẹ gbé mi ọlọ́run ẹ̀yin lẹ gbé mi lọ sórí láti bìgínì. ó lè ní bọ̀bọ̀ yẹn. oh my god. ó lè ní ó lè gidi ni ó lè gidi ni ps ps ó lè ní ẹ̀ ṣé mo pé mi máa sọ fún ẹ mo ní you be thief you no clear i dey talk am say you no clear. ó ní agbára i no be thief you be thief. ṣebí wọ́n ti gbé ó ti ó ti ó yẹ kó gbé chat mi jáde ó sẹ̀ǹdẹ̀ sí ani àsùkò ó sẹ̀ǹdẹ̀ sí ani àsùkò ẹ ó dẹ̀ sẹ̀ǹdẹ̀ sáwọn ọmọ yẹn àwọn ọmọ àwọn yẹn ò tẹ ẹ wo mi ìfẹ́ máa dárúkọ rú àwọn èèyàn bẹ́ẹ̀ ìjà rẹ̀ ọlọ́run so ìjọ tèmi bá máa ṣe tèmi èmi máa ń wàyàn dẹ ni mo máa ń wàyàn dẹ gbogbo bóyá ló ń wo picture mi tó ní ah, do you know I'm, still checking your picture right now I still go back to look at your picture gbogbo ẹni mo ń wò tí mo ń dára ẹni bíbẹ ọlọ́run. <laughs> ọlọ́run ẹ wò kábàá lè mọ̀ pé mo wà lórí ẹ̀ ọlọ́run mo ń voice note ẹ play yẹn mo ti gbọ́ mi bíbà ẹ̀ mo ní ẹ ní sùúrù ẹ jẹ́ kí wá play ẹ̀ náà. kọ́ máa lè mọ̀ pé wà lọ́wọ́ mi ẹ ó dọ̀ ẹ má ti play ẹ jẹ́ kí mi wá play. copy. can you imagine ṣé báyìí tó jù ó máa máa sẹ́ǹdì ẹ̀ kiri ni wọ́n fi ṣe é jẹ. bébì nìyẹn o bébì nìyẹn bébì ó lè jẹ ẹ wò ó ìjẹun lówó o ò ní kò sí o ò náwó kò fẹ́ dá fún ẹ ní àbólóṣì ni ẹ ṣé mo pé kò tí ì náwó fún mi dáadáa ṣé mo ṣá mi ò ń ṣe àwọn èèyàn tó ń gbéṣẹ́ fún tó ń ṣe no èmi ó dídì like mi ni ó fi picture mi ṣe sopi dáadáa ó love me ó fall in love ṣèbó wà mí mo comment mi báyìí mo ní come up ibi kó lọ sókè kó máa bọ̀ kó jẹ́ kó get started jẹ́ kí n bọ̀. mo ti sọ pé kó máa Olúdáyọ̀ come here eh, me i will drop everybody for you i will drop Toyin Peperempe anybody come up here I will, i will drop you i will drop everybody come up come up. Olúdáyọ̀ come up. here. jọ máa mo ní ìbéèrè o. your your picture is there already ẹ jọ Vicky ẹ sọ̀rọ̀ ṣé bó ṣe rí nìyẹn nínú picture that's how you look. sọ fún mo love ẹ I miss you baby I miss all our chat I oh, miss baby oh, I miss everything you dey give me good money sha you know ogun will kill you bye ọlọ. Mr. Kofi ṣé bó ṣe ẹ jẹ ẹ bá dúdú this is look àbí. Ah, that's that's his look that's his look. èmi ò gbọ́ yín sí. that's his look. ah that's it that's ah. him that's him. ṣé disable ni. ah ìyẹn ni ń gbọ́ ń gbọ́ ps ṣé disable ni ẹ́ come up come answer o. no no no no no no no ẹ má ẹ má fi ẹ má fi ṣe yẹ̀yẹ́. kí ló ṣẹlẹ̀. ó dà ìgbà ẹjọ́ tó rò fún mi he said ìgbà tóun lọ níbi bíríìjì sọ̀lọ̀ yẹn. jọ̀ọ́ ọmọ àtàkà àwọn èèyàn gan bẹ̀ okay. I don't know what he did because èèyàn tó ń ṣe báyìí bóyá iṣẹ́ tó ń ṣe ni you know ó máa dẹ̀ náwọn èèyàn kan tó máa ti mí nẹ̀ tó yẹ pé ọmọ pé bóyá iṣẹ́ burúkú wà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ máa fẹ́ yí tòun náà padà. so i mean please please mute now. Ah, ah. mute. yes easy before mr easy. mr easy ni o. òun ìyàwó yìí ti ń bá yín bú yẹn ṣàbáyé ẹ̀kọ́ náà yín lálẹ́ yìí. so <laughs> so ó ṣàní orí bíríìjì yẹn ló ti dàbọ̀ bò òun that was what he told me and everybody tó bá mọ̀ mí mọ̀ pé I don't lie except the back of a catch cruise wàláì tàláì sínú ìlà ìlẹ̀sílẹ̀ àwọn I swear to God. orí bíríìjì wo orí bíríìjì wo. so orí bíríìjì sọlọ. òkè afá òkè. yes orí ipe ma ipe ọyìn òun bọ̀ pé so ìgbà tó ọyìn òun bọ̀ tipọ́ fẹ́ pa òun ni hmm. ipe gbogbo ojú òun ló bàjẹ́ that was what he told me. òun oh, torí ẹ̀ ló fi jẹ́ goals. yeah no no no no even that. Hmm. ìgbà tó dẹ̀ sọ gbogbo ọ̀rọ̀ yẹn you know àánú wọn ṣe mí and the way he came ó send picture ó send passport everything ṣì wà iṣẹ́ burúkú ló ń ṣe ó fẹ́ máa ó máa ń fẹ́ convince àwọn èèyàn iṣẹ́ burúkú ló ń ṣe ni ó ná ṣe fún ìbọn lẹ́nu ó náà dáríjì mi o. exactly exactly you know and when he came to me mo mo feel one, but I saw sọ̀rọ̀ story one. and they dey passport or send everything or send picture to me and just for me to know that he is Muyiwa ó they can feel the ẹni pé bàbá òun àti bàbá ẹbí ni Do you get? Mm-hmm. So he sets his father's picture with the kids to me. I'm not just somebody that brings out chat. Auntie Confia has known me for years, and she would never say she has heard where they said I, Toyin, brought people's my conversation, um, you know, our conversation out to me. Mm. Because can you remember integrity in your journey? but he brought listen. òun ti gbé tiwa jáde ó ti gbé tèmi jáde tipẹ́ o. he told me so, to bring evidence he said I should bring evidence Aries, Aries said I should bring evidence. He even commented on my on my post that I should bring evidence. So it's not that èmi náà máa ń gbé chat èèyàn jáde, but you are telling me to bring evidence. Yes. And these are the I've evidence that you are a bad person. I've gone forth. I've gone forth. I don't blame you because I know you. You don't do all that. Trust me. But sometimes when these people push you, definitely you want to do it. èèyàn your ò tì do it do it do it ẹni pé push too much Can ní push mi ni irú bó ṣe picture me boy ṣe gbé gbogbo conversation Tony, ní pé ìgbà tó kọ́ máa send the hundred thousand kan ni ó ní kí. lójú two hundred ìgbà yẹn mo fún gbogbo pé mo fẹ́ gba ilé yìí ní ọ̀dẹ èmi gan-an why is that so much? <laughs> omi omi orientation wà nílẹ̀ bàbá ẹ̀wọ̀ òbíire ọlọ́run àfi tó bá lóògùn fún mi oògùn ẹ̀gùn ò ní jẹ́ because mine me pure ó dẹ̀ gbé lámbà yẹn wá bẹ́ẹ̀ mo dẹ̀ ní òkè kò sí wàhálà inú justice for Mohbad ibi tá a ti ń bọ̀ gan-an à ń fura à ń calm à ah, kì í ṣe anyhow ó lè dín ẹ̀mí kí àìmọye toasters ń bẹ̀ hmm. mo ní all no problem ó lè send láti proof pé àyà mú yìí wá mo ní kí ah, so yọ ọdún mú yìí wá èmi tún ṣe oh, so yọ ọdún mú yìí wá ó dẹ̀ rẹ́rìn ẹ̀ mọ kí ọmọ rẹ́rìn bí ẹni pé <laughs> èmi ni but kó má sọ̀rọ̀ to make you feel like he is the one mo ní okay kò sí problem then we started talking we got talking. Eh, ẹ̀tọ́ ìpèpèrè ìpè má bínú jàre ṣé you see the reason why they were coming for Muyiwa Baba Mohbad the reason why people were attacking Baba Mohbad uh, Baba Mohbad's Muyiwa everything the way she did to mm the what she told Toyin Peperepe was what she told eh, Omo uh, Success was what she told God's protection was what she was telling everybody that make them that make people. ó tiẹ̀ sọ fún mi pé òun ó náà wò kí n báyàn sọ̀rọ̀ ni anítèmi yàtọ̀ sáwọn yẹn ó tó tèmi lóun láìkè mi gan-an ipe àbáwo làwọn àwọn ọkùnrin ṣe máa rí mi ó wà nù chatin bí mo kà mo rẹ́rìn ó ní báwo làwọn ọkùnrin ní gbogbo èkó ó ní ṣé mi ìnẹni tí mo fẹ́ mo ní mi níyìn ó máa rí adúrú mi báyìí mo ní mi níyìn nígbà yẹn mo ní mi ní wọ́n ní ẹ̀ rí li mo ní yes mo ní okay àbáwọn ah, wípé ṣojú àwọn èèyàn tó wà sùúrù lè ti fọ́ àwọn èèyàn tó wà ṣó ti fọ́ ni ṣé wọ́n rí mi ni bí mo fẹ́ mo ah tá àti ẹ̀ wà ń bí mo kà á sí ìsìn mo ìyẹn tẹ̀ jẹ́ kí kọ́kọ́ rẹ́rìn lọ náà pé bàbá òrèrè ní màdì you know ó dẹ̀ send gbogbo family kìíní ẹ̀ ó sọ̀rọ̀ pa ẹbí ẹ̀ fún mi bí ìyàwó òun ṣe fo etí ìyá òun bóun ò ṣe lè fẹ́ mọ́ báwọn ìṣe ìjọ wà ń lé bí ẹni tí ò sí ń òun kọ̀ máa ń wà ń ni òun you know he said a lot wọn wò pé irú ìwẹ́ mi ìdẹ̀gbọ́ kékú kéré tó bá wọnú ilé gan-an gbogbo ẹ̀ náà ni mò ń pay attention sí but there's nothing I can do about it mo kàn máa gbọ́ náà ni kó máa sọ̀rọ̀ lọ tí bá ní láti bá sọ̀rọ̀ máa pè tó bá ní láti bá mi sọ̀rọ̀ ó máa pè mí but nǹkan tó tó jẹ́ kí n tó catch attention mi jù ni nǹkan tó ṣe nítorí ẹ̀ tó bá yẹ pé yóò tún ní orientation ni mo máa fọ́ sí lọ́wọ́ gbogbo bóyá máa ń bú bàbá fún mi mo máa bú bàbá náà. Boy, gbogbo yìí máa ń bú Mr. Muyiwa ó ní Mr. Muyiwa tí Mr. Muyiwa bá wà ń bí kọjá mi ó pè mí lọ́jọ́ kó sọ fún mi mú wa bí tí mo ti ṣiṣẹ́ ni ó pè mí ó sọ fún mi pé Mr. Muyiwa sọ fún òun pé kí interest òun nu justice for Mohbad yìí ipe what do you mean what do you mean what do you mean mo ní ẹni sùúrù wọ́n ètò ìmọ̀ bí mi rú ránṣẹ́sì bẹ́yẹ mo ní kílẹ̀ ìfi dá wọn lóhùn ó ní mo jẹ́jọ́ mo ta ohun jádànù òun sọ̀rọ̀ sí ọmọdún mélòó ni mú ìwà ọmọdún mélòó ah. ẹ calm down nígbà kan èmi náà wá wò pé Mr. Muiwa ó yá ẹ̀yin náà ẹ bọ́ta kẹ wá sọ̀rọ̀ ẹ tí ẹ wá sọ̀rọ̀ díẹ̀ bí ó ti ẹ̀ lọ ọmọ ìgbà tí màá yẹn gbọ́rọ̀ táwa náà fohùn lẹ̀ sẹ́mu ìwà ẹ̀yin náà ẹ tí ẹ má bọ̀ kébí but thank God I wasn't abusing that man and baba for this guy tó bá yẹ pé mo ti mú wọn bú ni bóyá máa ń bú wọn fún mi Jesus ó ní bàbá òfẹ́ justice ogún ni bàbá ń wá mú ìwà yẹn four one nine ni ipe wọn kówó jẹ wọn kówó jẹ àwọn bíbí yóò ṣe kiri kọ bí ẹni pé kọ́ gbé justice lé lọ́wọ́ bọ̀ mo tún wá rí i pé okay you are crying more than the belief àbí báwo lọ́ọ́ yẹn máa ń sọ ìbò yẹn mi ìgbò ìbò mi like English. ó ń ké jù bọ̀ kò ṣe sọ mo kàn ń wò ní àsọmọgbọ́n ókè bó bá yẹ fẹ́ ṣe jẹ́ ká máa wò ó. ìjọ wá sọ fún mi pé chat yẹn wà ń bí báyìí o ó wà ń bí báyìí mo ìrántí gbogbo nǹkan tá a chat wà ń bí o ó wá ní Baba, òun mọ bàbá ẹ̀gúsí wípé òun ti rányàn sí i wípé bóyá máa ń ṣe pé skul kan náà làwọn ìjọ lọ ó sọ yẹn fún mi lórí fóònù wá sọ pé mo pààrọ̀ o <laughs> torí if you push me o <laughs> ẹ̀yin èèyàn ẹ bọ ẹ bí ẹ rí pé foreign kìnnì kan ló wà bíbà i don bring people's chat out o but this one ah if i hear go i'm going home ọlọ́run máa dùn mọ́ mi gan jẹ́ yẹn máa dùn gan máa kọ̀ fún yín date ni pa <laughs> you know ó dẹ̀ sọ fún mi pé òun máa òun òun fẹ́ pé òun ti rányàn lọ́ba ìyẹn ẹni tó arrest àwọn èèyàn òun ti rányàn lọ́ba kọ́kọ́lọ kọ́lọ kọ́lọ kọ́lọ bá sọ̀rọ̀ kọ́lọ bá sọ̀rọ̀ ike bóyá máa ṣe nìyẹn bóyá àwọn ìjọ lọ school ni òun mọ̀ dáadáa ah mo ní ọmọ dáadáa kẹ ah, ó ga ọ kò sí wàhálà that's good this guy has done a lot gbogbo àwọn lọ́ọ̀yà tó ń bá sọ̀rọ̀ gbogbo bóyá ń bá wọn sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ láti inú court gbogbo bóyá ń send voice note sí gbogbo nǹkan tó ń send sí ó wà ń bíbáyìí. gbogbo nǹkan tó bá ń ṣe tó bá ń ṣe secretly nínú call tó bá ń ṣe bla bla bla wípé tó máa ń fún ní information nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń fún lọ update ó wà bí ó máa pè mí ṣáá ni. so ẹni tẹ́ ẹ̀ ń wọ̀n láàárọ̀ yìí ẹ mọ́mí kan fí mo fi ọlọ́run bá bẹ̀ẹ́ má wọ̀n ẹ̀ mọ́ ẹ fílẹ̀ ẹ̀jọ̀ ẹ̀jọ̀ nítorí ọlọ́run ó ti tó ẹ má wọrí ó fẹ́ fi mí ṣe Manager, ẹ̀ ó ní kí n wípé because èmi ní orientation èmi ló sọ pé mo bẹ́tọ̀ ó ní àwọn èyí tó lọ ń kó yẹn àwọn ìnúmẹ̀ làwọn yẹn ó máa ń sọ pé tóyìn ààyè ìwà ó lè fi rẹ̀ wé àwọn onídẹ̀tí láwọn girls yẹn náà though he's saying the truth but kò sí ìdó kàn mí mẹ́ni báwo lè máa fi iq mi wé wọn for what ìjọ ò lè kí ló fẹ́ fà òun náà mọ̀. But you're better than them. You're better. That's the reason why you are sharpshooter. òpè èmi tó bá ti lọ sàmì mama, mo máa jẹ́ ò látàn kan ni o ọlọ́run G. so mo ṣáà wo gbogbo ẹ̀ wo gbogbo ẹ̀ wo gbogbo ẹ̀ wo gbogbo ẹ̀ lọ this guy wo. Right ìjọ yẹn ó ní kí n wá jẹ ó dà pé ọdún ẹ ni mo wà ó ní property kan tó fẹ́ tà ó wá ní ti bá ní interest sí pé èmi náà lè ṣe ìpolówó ẹ̀ náà mo ní yes i do i do that under G mo lè post ẹ̀ sórí status mi ò kí n post ẹ̀ sáwọn èèyàn kankan kankan kankan ó dẹ̀ náà fẹ́ ta nítorí ó wà níbi abẹ́ ẹ̀ náà ó dẹ̀ lọ́wọ́ ìjọ yẹn ó bá mi sọ̀rọ̀ a sọ̀rọ̀ ó gbé prime boss sórí fóònù ó ti bá mi sọ̀rọ̀ pé òun fẹ́ kí n máa manage ẹ̀ pé because kò ní orientation nípò tí máa ń ṣe gragra jù mo dẹ̀ sọ fún straight mo ní mo sorry mo ní mi in interest so tó bá jẹ́ pé mo ní interest tí mo ti lọ wọ trap yẹn ṣé mo kó ti hook mi nìyẹn ti bá manage prime boy a máa ní èlò ọ̀tá máa ṣe pọ̀ gbogbo bóyá ń gbé bàbá wa tó ń bú wọn yẹn èmi náà lè fẹ́ máa bú wọn but this is why we need to be careful before abusing people ẹnu wá ṣọṣọṣọ yìí before abusing people tó bá pé mo ti ṣe ẹnu mi pẹlẹbẹ yìí gbogbo yẹ pẹlẹbẹ yìí tó yẹ pé everybody tẹtẹtẹtẹtẹtẹtẹtẹtẹtẹ mi ò ní lẹ́nu lónìí even for Perry Perry tó gbé ẹjọ́ tó gbé ẹjọ́ mi Samuel wá bá mi báyìí ẹ bàbá ò fẹ́ justice ọdún tó yìn ẹ wò tẹ́ bá rí pépà kọ́ báyìí tó gbé wá ẹ tẹ́ bá rí náà kò tiẹ̀ sọ pépà but later lọ́wọ́ sọ fún mi pé kò tó rí ìfẹ́ sí nìyẹn ipò ní nǹkan tó ń rí nǹkan tó ń rí kan torí òun náà bá bọ̀bọ̀ yẹn sọ̀rọ̀ nǹkan tó ń rí òun rí nǹkan kan òun rí òun rí proof wípé kínní ó yá gbé proof wá fún mi èmi dẹ̀ like proof gan tí bá ń ṣe nǹkan ṣe mọ̀ pé kò fún mi proof dè ní ìgbà tó fẹ́ wá máa bá mú ìwà jẹ́ fèmí ṣé tó bá jẹ́ pèmí gan ni tí mo jẹ́ lẹ́nu ṣọṣọṣọ ṣèbí bí màá ṣe fáyà bí màá ṣe fáyà Mr. Muiwa nìyí máa fáyà Mr. Muiwa gan pẹ̀lú bóyá gbé wá ẹ mọ̀ pé òun àti Andy wà pọ̀ so Andy náà dẹ̀ fáyà Mr. Muiwa ìsìmúyíwá ìsìmúyíwá àrí ah, wọn mọ́ báyìí ìsìmúyíwá ìsìmúyíwá ẹ bọ́ta we are ready àwa gan-an ìtọ́ta ní lọ́wọ́ bá. so andy àti pierce wọ́n wà pàbí. ta nìyẹn. andy àti pierce wọ́n jọ máa ń ṣe àbí. ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó dà fọ́ wá jà bóyá sọ fún mi because pierce sọ fún mi fóun ò láìka i hate that guy i hate that guy. You know? ó sọ bẹ́ẹ̀ yà ipò òun ò like ẹ̀ ipò òun ò like ẹ̀ òun ò like ẹ̀ I blocked him I blocked him I blocked him gbogbo èèyàn lòun máa ń block him tiẹ̀ ìgbà tí mi sọ fún lórí fóònù pé kò ní dá fún ayé ẹ̀ máa bàjẹ́ ní ó yá block mi kò block me for days now kò block mi ṣe bó máa ń sáré ṣàwọn èèyàn ó mọ̀ ṣáyàn sí blocking block me now because mi ì jẹ̀bi i didn't do anything dẹ̀ lọ parọ́ pé èmi sọ̀rọ̀ làgàtà ó fẹ́ forí èmi àti làgàtà gbá orí ara wọn ọlọ́run ní kí n jára mi pé làgàtà kí ló ṣẹlẹ̀ báṣìírí ẹ̀ ṣe tú nìyẹn lọ́jọ́ yẹn o bí wàhálà yẹn ṣe bẹ́lẹ̀ nìyẹn lọ́jọ́ yẹn yẹn náà máa pè mí ìwọ pè mí òun náà sọ ó ń bá Mr. Muyiwa jẹ ìwọ Perry ìwọ náà bá Mr. Muyiwa ó wà ń bí tí wọn bá sọ tó bá tó bá lọ díẹ̀ mi mi ò like I said I don't bring people's chat out I don't do it but if you push me I will do it ajé i will do it eléyìí ò ṣe go kọ mọ́ ó ti di bẹ́ẹ̀ sẹ́yìn. wà á pè mí lórí ọ̀rọ̀ mi Samuel ìwà ìwọ pẹ́rì yìí wọ́n máa bá mi Samuel ìwà jẹ́ fún mi ipò lè ní oúnjẹ owó ẹ̀wọ̀n tí ìkorúkọ àwọn èèyàn kan wọ́n wọ́n cover àwọn nǹkan kan they are trying to cover some things they are they, they, why are they covering some things. gbé proof wá lẹ́jọ́ bá dé. ibi tí mo ti wò pé òkè kò sí wàhálà èmi náà dé láwọn tí mo máa ń fẹjọ́ sùn pé ẹ wò kọ́ báyìí báyìí báyìí bọ́ọ̀ ní kí n wà kẹ́fù nìyẹn àtijọ́ yẹn mo èyí ti wà kẹ́fù fún èmi kọ́ máa ń pè ẹ́ jù ìwọ ló máa ń pè ó lè pè lẹ́mẹ̀ fifteen èdè ó ní bóyá máa ń pè kiri nìyẹn. ṣé ṣé junkie ṣé junkie. No, no, no, no, no, no. Ele ase ma sọ̀rọ̀ dada. My boyfriend mi ni now don't talk to me now. This is my baby. You know? I've become him. You know? Ṣé kò lẹ́ni tó tóun fúnra rẹ̀ gbé sórí fóònù fún mi wípé kí n rìkọ́ọ̀dù ẹ̀ ìyẹn pẹ́rì fúnra ẹ̀ ọlọ́run ajé ń gbọ́ ó pè ní ó pe adúrú mi ó sọ pé kémi bẹ́ẹ̀ rìkọ́ọ̀dù èèyàn ah, wọ́n kàn wò pé kí ló ṣe gẹ́rì náà kí ló fi rí pè báwo lè máa pè mí kí n bẹ́ẹ̀ rìkọ́ọ̀dù èèyàn ara wọn náà ni o ara wọn ni o ara wọn ni o bọ̀ ọjọ́ ọ̀rọ̀ ọjọ́ ọ̀rọ̀ ẹ́ ó dà pé no justice improves ẹ̀rí bí nemoli ṣe ṣe tó gbé àwọn proofs kan jáde I guess that's what I will do one day. It's just going to be one day. You enjoy it. I promise you. I don't joke around like that. I've been in this shit for a very long time. So you, you have to be you can you have to be smarter than me. Because Monsieur, eh, you can't play the game. Ó Anybody will lè kú sọ pé mo wẹ̀ sóhun àbí mo bá bàbá gbé jáde mo máa ń bá wọn fà lẹ́yìn ni even pierce gan mo bá fà pa tí máa pariwo lé lórí ẹ mọ̀ ọlọ́run ṣèbó wà ń bí ẹni kó comment kò sọ pé i'm lying now ẹni kó kàn sọ pé i'm lying kíkọ fi díẹ̀ hàn ẹ máa gbé mi sórí big screen ẹni kó kàn sọ pé ẹ bá mi double díẹ̀ ẹ double díẹ̀ pierce pé kó sọ pé you are lying kí n kọ̀ wá play nǹkan díẹ̀. see let me tell see let me tell you. Eh, let me tell you. let he will never he will never come up and you know, comment. what he will do is he will be in fact kí tó ṣe chat kí tó mi mi rí ni kí tó ṣe chat tó ti lè lọ sí inú inbox. ó ti lè ok ṣé mi ló ń bá wí. yes mi ò mọ. mo lọ rí i mo wá reply ẹ pé tó bá tó bẹ́ẹ̀ fóun máa bọ̀ lókè kí n join ẹ̀ lókè kó wá gbé ká. ṣé kìí ṣe wọ rèé ṣé kìí ṣe wọ rẹ wo orí ẹ orí ẹ ti gba gbogbo screen ṣé kìí ṣe wọ kọ rèé i'm lying how am i lying. àti kan fi picture yìí gan kò fún mi rí o kò fún mi lélẹ̀ rí. That means he has been sending his pictures to people to prove that he is part of justice for Mohbad. Meanwhile, He is not. He is not. But what do you want to gain from this? Ṣé tó bá lọ́mọ tí ó bá irú nǹkan tó ṣe Mohbad bá ṣe wẹ́ẹ́ lóòótọ́ ẹ̀ value ọmọ náà? Tó bá ṣe ìkọ́nú àwọn ọmọ ẹ̀, how would you feel? Yoruba nation. Is this if somebody is acting like you're acting now? Are you are you going to be happy with such person? Can you just go and go and go and throw away the money? Go and put the money. Lọ ná owó òṣì tó wà lọ́wọ́ ẹ̀ yẹn. Ẹ̀bùn òṣì jẹ mí lówó o, òṣì jẹ mí lówó o. Láìláì má lọ dà sókun. Mo fẹ́ ní kó lọ da owó yẹn sí ní oko lọ spray ẹ̀ sórí òkun sórí sínú ọ̀sà. Yes, yes, mọ̀nsí ẹ̀ ṣì wà ń bí o, hundred million gbé wá. Mọ̀nsí ẹ̀ ṣì wà ń bí, kọ́ńfì wà ń bí, èmi máa gbowó lọ́wọ́ ẹ̀ máa bọ̀ gbé wá. Mom, ẹ̀ wà ń bí o ps mo ti unblock ẹ lórí lórí whatsapp o mo ti ah, unblock ẹ ṣo ti gbọ́ come to mommy ṣo gbọ́ come to mommy again come to mommy mo ti mo ti unblock ẹ ṣo ti gbọ́ mo available o ti understand. Eris aries tó ń bá mi kiri ó ti bà aries náà jẹ́ o Eris. tó ń bá káàkiri ó ti bà jẹ́ o tó ìjọ ń ṣe kùrùkẹrẹ mọ́ra wọn ó ti bàjẹ́ o ẹ́ ó ti bàjẹ́ aries tó ìjọ ń gbéra wọn kiri ó ní more than five million five million account mi ìrírú ẹ̀rí láyé mi kí ọkùnrin wà restless bẹ́ẹ̀ jọ́pọ̀ àwọn olè náà máa ń ṣe bẹ́ẹ̀ gbogbo ìgbésí ayé wọn máa dá fún mi wọ́n ti náà máa dá gbogbo ìgbésí ayé ẹ̀ bíbá láti máa ka gbogbo ìgbésí ayé ẹ̀. real face ẹ real face ẹ. real face ẹ lélẹ́yìí sẹ́ real face rẹ̀. ṣe rò pé mo fi ń ṣeré ni real face rẹ̀ náà. <laughs> ṣèbọ́ yìí ń bọ̀ lélẹ́yìí <laughs> ó ṣàní ojú tó fi bí wá sáyé wọ́n yìí ń bọ̀ ló sọ fún mi náà ó náà yìn òun bọ̀ wọ́n yìn òun bọ̀ ni ìpapọ̀ ojú òun jẹ́. ẹ rí pé ibi báyìí wọ́n ń tìjẹ́ ni wọ́n ti di nípa olójú ojú olú àti kànfin ojú olójú ló lẹ̀ mọ́ ọ̀tọ̀ ọ̀rọ̀ pọ̀ mọ́ ojú ẹ̀ ojú tó yìn bọ̀n tó fọ́ ọ ojú mo náà fọ́ bóyá sọ fún mi ó náà fọ́ ojú òun so ó bá bọ̀ mọ́mí ẹ kálẹ́ mà. ẹ jọ mo ní question kan béèrè mo rí nǹkan kan ṣóun ni gọ́vnà ni cause he say i'm here ṣóun kọ́ ẹni tó kọ gọ́vnà. no no no mọ́mí ah nǹkan ṣóun lọ gbé gbé àkáǹtì ẹ wá lọ gbé rílì àkáǹtì ẹ wá ọládàyọ ps. Uh, good, uh, good morning, good afternoon, good evening, Madam Coffee. I would like to say a few things, please. Uh, can I go on, Madam Coffee? Yes, you can right. go on. You can go on. Yeah, it's going to be a brief one. Uh, I'm very happy to Peperepe, uh, the general is here. I could remember when this uh, genesis of this uh, the goat, this useless man in that uh, background, when he came up, that he was going around giving people money, those that solicited for help and those that did not solicited. He became a Father Christmas, giving them money and offering them money toasting some of them and all that. Some uh, judges of Mobad fighters, they wanted to pick up the issue and they wanted to start dragging people. And I remember, if to people remember, I told them, I said, what is the point of what you people are about to discuss? Somebody came around, a man, a grown man like this idiot, and could not find any man to offer help financially. You could only find ladies in Joyce of about to offer help. Then you should know two things are involved. It's either this useless man is a uh, Casanova and wanted to beg these different ladies. Or two, this guy is working for Papa Liam. I said that issue was not worth discussing. And so Ikewepe could remember vividly. I tried to silence that issue. So I'm happy today that all the truths have come out that this guy tó ń jẹ́ ghost yìí wípé is an instrument to Baba Liam. So many people have been deceived. Many people have been lured in the name of I want to help you, I want to help you. And that's why I've said it so many times that when people are offering to help you, you should know the kind of help you are going to take. You should know the kind of offer you are going to take. Some people will help you so that they can draw you to destruction. An example is this useless man, Topura him. This guy is working for Tiwumi, he's working for Baba Liam. And that was why he was trying to destroy the feminine, the heroines in Joyce of Mohbad, those that are fighting, that are females. Because he knew Ali could use any female that you offer money with the present of Nigeria that would turn that offer down. But I was very happy that some of them were able to retrace their step when they did dirty law. Mm. Uh, is it from my place? There were, you were able to find But just to decentralize and to deploy. those that are standing for justice. So this ghost is an enemy of justice. So prime question. God bless you. Ah. Sorry. Dan Comfy, ṣé mo lè sọ̀rọ̀ mo fẹ́ lọ ṣe nǹkan ẹ̀jọ̀? um, I will ask again ẹ jọ ń tiri ọlọ́run. Sorry, just bear with me before you said no. Just bear with me. Because it's not only me that is uh, saying this. There is one governor too. He said, I am here. And not only me, people are saying, Are you peers? Are you that your peers? There is a reason why I, I'm asking, but he said no, and Tony said no do you know the governor tunes that you said no uh, mommy comfy you don't know the governor no there is a reason why we are asking even aj aj is here that is saying are you paid because he has been giving money everywhere i will not say more than that when he gets to i wish uh, senator ish is here honestly maybe yeye bobagun are not too we just record with what I'm do you, saying. Do you know what? Do you know what? You see, this, uh, these peers, this uh, junkie that you are seeing on the screen, he has different accounts. He has different accounts, okay? And somebody said Governor Tun is not PS. He has different accounts anyway. This guy was the person that opened uh, another account, Lagata Lagata. He opened wow. another account, Lagata, one time like this, that they were dragging Lagata. And then mute. But he said, he said I'm here. No, I don't. No, no ma. Mommy, he is not the one. Simple as that. He is not the one. He's somebody I know. He is not the one. so he's not he's not the one um, eh, K song, are you there K song, K song, you are not always talking Vicky good evening ma hello I'm here okay evening. song. yeah, okay yeah good evening um, Vicky please let me mute you let um, eh, song talk thank you. Oya oh, say some talk. Yeah. Yeah, good evening. Mama Mama Alayo Soke, graduate Lata Good evening. Ẹ ló Say some talk. Yeah, good evening, mommy Comfy. Eh, ibi tí mo ti fẹ́ sọ ni ti owó tó ń san fún Temi platform. Yeah ohun tó ń sọ fún temi platform yẹn mo so ó ń ṣiṣẹ́ pẹ̀lú temi platform náà ó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn tó ń ṣe justice for Mohbad náà can you imagine all these people even gan ibi ẹ eh, eh, chaati ẹ eh, tó àti temi platform chaati nípa abẹ fún yẹn gan ó yẹ kẹ́ ṣú ẹ because gbogbo wọn very stupid people ni wọn ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run dẹ̀ ti ń tú àṣírí wọn àṣírí wọn dẹ̀ máa tú pátápátápátá. I was supposed to show it but mo ń ṣe hurriedly because TikTok mi ò mọ wọ́n lè lọ flag ẹ̀ that's why I uh, that's why I didn't show it I was you know hurriedly showing it so that TikTok will not flag it okay because they, they can flag it yes so that. okay What's the problem Because money mo then prime boy then then prime boy wọ́n ti eh, eh, wọ́n ti sọ fún pé kó wà careful tí kò bá dẹ̀ wà careful òun ló mọ̀ oníkálukú ní láìfẹ́ láti live he is an adult so òun ló mọ̀. all right thank you thank you so much because when I said it yesterday prime boy prime boy ṣe bíi pé bóyá ó ó embarrass me, you know prime boy was doing as if he was embarrassing me and um, um Aries was now saying uh prime Aries quickly came to my this thing yesterday and come and be abusing me. She was embarrassing pé ẹ̀hẹ́n ń tọ́ ó ti tán mi pé ṣebí um, prime boy has embarrassed me he has he has ṣe kinní kan he said I should bring uh, I should bring um, my my distinct my evidence shebi he has embarrassed he has embarrassed me now the evidence is here to prove to you that this guy is not clear that he's a scam he's only here to crush down the justice that's how you see him paying Temi paying this he wants Temi to be you know giving it hot hot to the kidney to be destroying it and he want to be recruiting to be taking people out of justice for mobile. he wants to be removing them from saying the truth those people that that can talk very well you know he, wants them to be you know he wants to take them out and put them to um Aries side which has been happening some people collected the money and they stood their ground pe come rain come sun I will never betray Justice for Mubad.